كما لها من إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمني ما لم أعلم وانفعني بما أعلم وزدني علما اللهم اكفني خطيئتي وجهلي وإسرافي في أمري وما أنت أعلم به إذني اللهم اغفر لي جسمي وهمي وعملي وخطري وكل ذلك عندي اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أخرت وما أعلنت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر يا ذا الجلال والإكرام أرجوك الله ọba tí ó ní ọpẹ́ tó sì béèrè ọpẹ́ tí ó sì gbé sáà lẹ́ẹ̀kùn tó ju ọpẹ́ lọ torí pé tó béèrè ọ̀rọ̀ wá sọ pé ó ń lọ pẹ́ lọ kò wọlé lọ́dọ̀ àwọn àpá àwọn oníṣẹ́ ẹ̀mí àwọn torí pé tọ́lọ̀ ń béèrè wọn tó bá ti wá lórí náà ní ká ti pẹ́ la ń ṣàkárù tó la àti ìdàmìnà tó bá ti sórí fún tẹ̀sí máa lórí tẹ̀dúpẹ́ kò sí nǹkan fẹ́ béèrè wọn kò sí ó tẹ̀lé ju àtìjáàdà òun làlékún ìdàkejì ọpẹ́ tó náà ní ìmú orin jẹ wọ̀lá ìkàpá tún ilẹ̀ bá wá jọ ọkùnrin ọlọ́pùn mẹ́lẹ̀ bẹ́ẹ̀ ká ọpẹ́ padà sọ́dọ̀ ọlọ́run kẹ́ẹ̀kọ́ ìnà àdáàbì ilẹ̀ ṣẹ̀mí ọlọ́run jẹ̀rẹ̀ ẹ̀mẹ́yà ọlọ́run jọ àríyà mo jẹ́rìí pé kò gbẹ́nìkan ìjọ ọba àṣù yóò pè méjì ènìyàn mẹ́ta yóò sì di mọ́tẹ́lì ọ̀gbìn. Allah subhanahu wa ta'ala lọ́wọ́ àtàbí wa Muhammad pẹ̀lú al-Qur'an kọ́jìmá ni yóò rí rọ̀ bá sáà ń ṣàrí ìdá ويبشر المؤمنين الذين يعملون الصالحة أن لهم أجرا حسنا نقابل سيانا صدق بكران اللي عمدي لو أخوني لكن لسمواني رجل àwọn onígbà tó òjòjò àwọn tí wọ́n ń ṣe ní pé tí fún àwọn alátakò ọ̀rọ̀ ọlọ́run alátakò àdẹ́sì pé yóò máa bẹ fún wa ìyẹ́ ẹlẹ́sẹ̀ nínú ọlọ́run ti wáyà àti ìwáyà wọ́n sì wá náà àwọn tí ó jìyà gbé wa jìnnà pátápátá yányá síbi inú rẹ̀ ìjẹ̀líyà rẹ̀ ìrọ̀ mẹ́tíkà ẹ̀ àwọn ọ̀rọ̀ apọ̀lọ̀ ìkẹ́ àti ìkẹ́

pẹ̀lú gbólóhùn ìsìábà أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم منه سورة سورة التوبة آية ìkẹrìnlélàádọ́rùn ìkarùn-ún-níláàádọ́rùn-ún àti kẹrìndínláàádọ́rùn 94, 95 àti 96 ta ṣàlàyé bẹ́yìn nìkan bí jẹ́ ọlọ́run bá lè kí ọlájá pọ̀ lé mẹ́ wípé ìṣe sí àwọn pẹ̀jẹ̀ sínú tútọ́ fún góòlù àwọn tó ṣe wípé àwọn bẹ́ẹ̀ ní ọkàn wọn kí láwọn náà ló ní kú fún wọn ò gba Islam wọn ò gbọ́ náà gbọ́ wọn ò gba Kùránì gbọ́ wọn ò sì gbà nábì lánàbì àmọ́ wọ́n ṣe bí ẹni páwọn rí bẹ́ẹ̀ nítorí àǹfààní tí wọ́n rò fáwọn òrì jẹ́ nípa títò pọ̀ máwọn òrì ní nítorí kí wọ́n má bàa fara káńsá ìyá nọrụ rò pé ó jẹ́ wọ́n bá wọn bá darapọ̀ wọn mú fún wọn pé ń sàlàyé kankan fún wa wípé nǹkankan bẹ káàfì máa mọ̀ wá tàbí pé méjì alákọ̀ọ́kọ́ ni pé gbogbo tó bá jẹ́ iṣẹ́ àwa mùsùlùmí tí ó mú ìdàgbàsókè bá ẹ̀sìn Islam tí ó mú ìtẹ̀síwájú rere báwa mùsùlùmí wọn ní báwa kó máa ń bẹ̀. wọ́n wà sẹ́yìn ó kàn dí ni méjì ni wọ́n wá pín sí àwọn tó wà náà mú àwọn wíwá káfílẹ̀ ojú òun wọ̀nyẹ́ ojú táwọn òbí lé lọ́rùn títà tó wá ṣiṣẹ́ yẹn ṣiṣẹ́ yẹn bá wá já sí bá a ṣe kúrò tó torí lè fún wa wọ́n fẹ́ bá wa jàǹfààní oríire tó jáde ń bẹ̀ kí wọ́n lè láǹfààní yẹn jẹ́ wọ́n tó wá máa sọ fún wa pé wọ́n máa kẹ́dùn pé àwọn ọba ti bá ní ṣe ìwà àbábáyé lọ àbákùnrin lọ nǹkan báyìí nǹkan ọlọ́run ṣe sí wọn nìyẹn ká mọ̀ kó pa nínú tí ó fa ìtẹ̀síwájú eré mùsùlùmí ìdàgbàsókè dáadáa fẹ́sí ká mọ̀ kó pa bẹ́ẹ̀. ẹ̀ẹ́kẹ́jì káwá mọ̀ wá wà wílé rí ẹ̀ àrùjáre tó jẹ́ pé ó padà dàrùjẹ́ nínú wa ìyẹn lọ́wọ́ bá sọ fún wa bẹ́ẹ̀. ibẹ̀ lọ́wọ́ ti ya níjẹta àtàná ta ti ṣàlàyé díẹ̀ ní ìjẹta lórí àyà tòlò sí àbí ní ìjẹta àná àwọn àǹfààní kọ̀ọ̀kan aṣàlàyé fáàrí rí nínú àyà tòlò sí wà láti àmà pàápàá jùlọ níbi ìkọ́yà níbi ìṣọ́ lónìí agbada nínú rọ́pù tàwọn bá fúrẹ́lẹ́ẹ̀kẹ̀ẹ́ Àyà ẹlẹ́ẹ̀kẹta bí ní ọgọ́rùn-ún àyà 97 pẹ̀lú àti náà tẹ̀síwájú náà. أعوذ بالله من الشيطان الرجيم الأعراض أشد كفرا ونفاقا وأجدر أن لا يعلموا حدود ما أنزل الله على رسوله والله عليم حكيم ومن الأعراب من يتخذ ما ينفق مهرما ويتربص بكم الدوائر عليهم دائرة السوء والله سميع عليم ومن الأعراب من يؤمن بالله واليوم الآخر ويتخذ ما ينفق قربات ويتخذ ما ينفق قربات عند الله وصلوات الرسول ألا إنها قربة لهم سيدخلهم الله في رحمته إن الله غفور رحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم وأعد لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها خالدين فيها أبدا ذلك الفوز العظيم وممن حولكم من الأعراب منافقون ومن أهل المدينة مردوا على النفاق لا تعلمهم نحن نحلمهم نحن نعلمهم فنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم Adúgbẹ́ tọ́lọ́run. Ọlọ́run bá ń fẹ́rò yìí fún wa. Àwọn dágbàwà ìpín kan nínú wọn. Tàbá fún ìṣòro ìgbésí àti ìgbésí ìríkò àwọn lágbára yàtọ̀ sí ti ìlú ilẹ̀ ìwọ̀n ti wá lóléjì ni wọ́n ti sí àwọn kan nínú wọn àwọn wọ̀nyí alùpàwà àwọn jẹ́ nínú pápá tàbí kápẹ́ àwọn ará òkú nínú wọn ní ìpìlẹ̀ àwọn kéèkì ní ààrùn mọ́dù àwọn tí ń gbé mọ́ ìlú wọ́n yàtọ̀ sí àwọn àwọn ìrìnà ni wọ́n ìdìgbà ni wọ́n sọ bó tilẹ̀ jẹ́ pé èdè àwọn tó wà tó kù yẹ kò sí ìsáàwọ̀ bẹ́ẹ̀ àwọn sì ní ìsáàpè ní àsọ́ọ́lá ìyẹn kéèkì ló mọ́ gbogbo ìlú tó bá ti tóbi ẹ̀rù àwọn ẹ̀dá ní ó sì gbé pẹ̀lú ẹ̀. Kò sí aráàlú àwọn aráàlú tó yóò máa yóò máa jáde lórí àwọn bẹ̀. ní mọ́tà kó tó di pé wọ́n mú lé wọn tí wọ́n lọ nàìjíríà àtòlùgbà ní sáré màṣó àwọn haúsá ni wọ́n pọ̀ bẹ́ẹ̀. ibẹ̀ lẹ́sìn máa rí pé ríyáàlì gómà ríyáàlì àṣírí ríyáàlì pàràmì ẹ̀fọ́ bẹ́ẹ̀. torí mi lọ bẹ́ẹ̀ báwọn arúgbá ṣe ń ṣe gẹ́lẹ́ bí tí wọ́n ń tóbi lẹ́yìn ẹlòmí ìpínlẹ̀ gbogbo kéṣe ṣe ló ń sọ sípà tó ṣe rí tí bá fi kókó sí ẹ nínú ìpínlẹ̀ dáadáa níbi òbí jíjẹ bákan náà lórí nínú ìpàgbẹ́ gbòòrò ẹ̀bà tí wọ́n tún kì í ń ta tó ní gbẹ́jọba mọ́kà sọ wípé

lárúbáwá tí haúsá ti wọnú ẹ̀ ní ó máa sọ nínú rẹ̀ ló ṣẹlẹ̀ sádùúgbò tá a wà ìpìlẹ̀ báyìí ọjà wa ní gbogbo àwọn tí wọ́n wá láti ìlú míì ọ̀yọ́ ti tẹ́lẹ̀ ọ̀yọ́ gbogbo ẹ̀ tó ti lọ̀yọ́ ọ̀ṣun gbogbo ìdí ìwọ́n pọ̀ bẹ́ẹ̀ kò sí bí ahọ́n wọn ò ṣe ní ìwọ̀ ahọ́n bí èdè tí wọ́n ò lé mọ́kànlá bí àwọn àdúgbò tí àwọn àlejò pọ̀ sí ọ̀sọ́gbọ́n tẹ́fẹ́dá àdámọ́ ni tí wọ́n ní fẹ́lẹ̀ ọmọ ẹgbẹ́ gbélé kàrẹ́ jù wá ń bí àtẹ́gbẹ́ gbélé kàrẹ́ jù láàgbò ní ìtàlejò pọ̀ mẹ́ kò lè gbọ́ ni ni kó ṣe rí báwọn ará mọ́kà nìyẹn wọ́n kọ́kọ́ mú ọmọ wọn lọ oko kó lọ gbé bẹ́ẹ̀ kó lè gbọ́ èdè torí báwọn ẹ̀rọ lárúbáwá ọ̀tọ̀ọ̀tọ̀ ní wọn mọ́kà olùkó díẹ̀ ó dàbí ẹni tó bá wà lókè ìlànà ìsìn ní kàrẹ̀ kò sí bàtà owó èdè haúsá òsè ní mọ̀ ẹ̀wẹ̀ ẹ̀lọ́wọ̀n tó bá gbá haúsá dáadáa ń rí yóò gòkè ìlànà torí pé àwọn haúsá pọ̀ mẹ́ haúsá ò sì ní débù kan kó bá níṣèlú ìlú ní èlèlú rẹ̀ náà ni ó sọ ẹ̀rí haúsá arúgbó tó ti pé ọmọ ọgọ́rùn-ún ọdún tí wọ́n bí sínú ìlú ó lè má gbèdé ìlú tó wá dọ́dẹ̀ ní nínú náà ní òun ẹ̀sìn kájego wọn ò sì ní wá bí àárín ni wọ́n gbó ọ̀tọ̀ ni àdámọ̀ kò rọ́pẹ́ kan dá sí bọ́lọ̀ sí dáhùn yóò bá ń jẹ́ tó bá lọ ìlú mi àárín wọn gan ní ọ̀lọ́mọ pé yóò tún wá fẹ́ kọ́ èdè wọn débi pé àwọn aráàlú wọn ó tún mọ̀ wípé ẹni yìí ọmọ wa ni yàtọ̀ fẹ́yìn wọn ó tún ní kó kọ́ àwọn eléjì àwọn wọ́n rá àwọn Yorùbá tẹ́ bá lọ sí ìgbóhùn bí wọ́n bẹ̀rù accent ní ẹni ohun nọ́gbọ́mọ̀ tí ó jáde lẹ́nu àti bí ọmọ Amẹ́ríkà ń bẹ̀rù tí wọ́n bá ń ta bí òun tẹ́ ń fọ̀rọ̀ ọmọ lẹ́sìn kí ló ọdún òun náà ló dé bí ẹni tí ò sí ìlọdún ibi ń sọ̀rọ̀ bí àwọn ará rẹ̀ àwọn ará ìlú ńlá a máa yàtọ̀ sáwọn ìgbèríko bẹ́ẹ̀ làwọn àwọn ń gbé ní ṣùgbọ́n kò tí wọ́n yàtọ̀ sóko tí wá ń bí tó sóko kòkó kòkó òbí kòkó ọ̀pẹ ẹ̀yìn táǹkọ́ bá ti ń ṣe gbogbo táǹrí kùrọ̀ èkùrọ̀ náà á tó ń fo àárò òru bẹ̀ kí ṣe gbogbo ètò ọ̀hún pápá ni tiwọn kókó ìṣègùn kókó kan réwéwé báyìí làwọn ẹranko tí wọ́n rí jẹun àwọn ń bẹ ẹran tí ó sì dájú ní ràkúnmí àwọn tí ó ń da ràkúnmí yẹn àwọn àtẹran ni wọ́n máa ń gbé nítorí àti mójú tẹ́ran wọn ò rójú ráàyè gbogbo táwọn aráàlú ń ṣe ẹ̀rìn àjókò àjókòtì ìpàdé kan ẹ̀rìn ní lókè mẹ́rù ọmọ ìkan ló ṣubú abẹ́ṣẹ́ pàdé kí ló gbé ṣubú kí á tún kò tó bẹ̀yẹ ṣe ọmọ yẹn mẹ́bà káwọn ọmọ mọ́tò kẹsẹ̀ bọ́ sí kòtò mọ́ wọ́n níbẹ̀ yẹn òjò rọ̀ àgbàrá tó fa ojú ọ̀nà kan yá kò sí tó kà àwọn ará pápá kó wá àgbàrá kó fàyà ní ọ̀sẹ̀ náà kò mú wọn ní túnṣe. ó wá fa àdámọ́ kan fún wọn àdámọ́ yẹn náà ni wípé wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tó lágbára fún èso lẹ́yìn wọ́n sì gbọ́dọ̀ jẹ́ akin ìgbésí ayé ìlú tí wọ́n pè ní civilized life ká mọ̀ ń gbé pẹ̀lú òfin ẹ̀rọ lórí wa ni ìjọba kèé sí lọ́dọ̀ wọn tó láti fi ìfọ́dà ẹran lọ́wọ́ lè má pàdé èèyàn kó dìde oṣù kan wà àwọn ẹran rẹ̀ náà òun gan ti di ràkúnmí bí àwọn tí ń da màálù ó rí wọn lẹ́yìn màálù wọ́n gbé ẹnu sí ọ̀yà màálù wọ́n mọ̀ pàápí ìgbàtọ́ mọ̀ màálù náà gbọ́ ọ̀yà màálù wọ́n sì lè lọ bá oṣù méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà kí ọmọ fojú kan gbogbo ń jẹ́ bẹ́ẹ̀ lò ní ọdẹ lẹ́yìn màálù bẹ́ẹ̀ náà làwọn ràkúnmí àwọn lágbáwá gbogbo ẹrù wọn ti bẹ lẹ́yìn ràkúnmí ní ọba ní wọ́n pò mí lónìí wọ́n tún ti lọ́nà wọ́n lọ bò ní ó wá jẹ́ kí wọ́n níwà gẹ́gẹ́ ń pè ní pàǹdé wọ́n sì ní ake wọ́n tó wá ní fìrọ́sà wọ́n ní ìmọ̀ nípa sánmọ̀ torí pé kò sí compass tí wọ́n fi mọ̀ tí wọ́n rìn lọ ìràwọ̀ ni a máa wò òṣùpá ni a máa wò tí a bá wò kè tí a bá rí àwọ̀ kan wọ́n tó bá tẹ̀lé ráwọ̀ yẹn wọ́n mọ̀ tí ó já sí torí pé kò sí gidi wọ́n fi júwe ìdí mángòrò tó wà kára ẹni kò sí mángòrò kankan bẹ́ẹ̀ wọ́n sọ pé ìdí mángòrò kò sí ìdí arẹrẹ ó wà bá kò sí ìdí arẹrẹ ìdí òbí kò sí ìdí òbí abẹ́bí kò sóbì kàkà tó kò sí ìdí ní òye júwe tó bá ti yẹ̀pẹ̀ kan júwe kó tó dé atẹ́gùn tó ti lè gbá yẹ̀pẹ̀ yẹn kú ò ní ó ti gbà lọ òmí ọ̀nà tó ti yàtọ̀ tó bá lójú ẹsẹ̀ àkúrì rẹ ló àwọn ẹran tó jà ẹlòmí ìtútù lè dára kú mí gbàbẹ̀ tí ó tó ti di kátàkátà ń bọ́ ẹran òní ibi tẹ́ yóò kù sínú tí ò bá ní làákàyè lọ́nà wọ́n máa ń rìn lóru pọ̀ torí pé wọ́n ti mọ bíràwọ̀ ṣe rí lórí wọ́n máa ń tẹ̀ sí ìràwẹ́lẹ̀ yóò bí wọn lọ bí ìràwẹ́lẹ̀ yóò bí àwọn ọdún ìgbà kódà Nàìjíríà tó lọ́dí téèdò ní lọ́dọ̀ àpẹẹrẹ láti ìlú. máa ń Fúlàní kan, ẹsẹ̀ làwọn rìn ìdámù ìlú wa láti Ìlọrin, àwọn kan láti gbogbo. Àwọn tó ti wá dé ní ìlú yìí nínú gbogbo yìí sọ pé ilẹ̀ yìí, àwọn ti lo ọdún mẹ́ta káwọn aráàlú tó ràn fáwọn wà tẹ̀lẹ̀. Fúlàní kan ló sọ bẹ́ẹ̀ fún mi. Àwọn lo ọdún mẹ́ta nínú ìlú àwọn aráàlú ò fáwọn ti ìjọ́kọ̀ ah, ní ọjọ́ ẹ̀kan rí á kílẹ̀ ṣe ń dí lórí ilẹ̀ ọmọ ẹ̀rọ táwọn ti lọ fún mẹ́ta ń táwọn ti ń jẹ táwọn kò fẹ́ẹ̀ kẹ́ sí bí wọ́n ṣe rí nílẹ̀ lágbàá náà wọ́n rí ní bàtàwà primary school wọ́n kọ́ wa ní tam fulani àti katu fulani lọ́sọ́sọ́ fulani ti ń gbé gbòòrò àti láti fi dára pẹ̀lú wọ́n yàtọ̀ síra wọn olóyè pé fulani Ìlọrin àti gbòòrò wọ́n yàtọ̀ jọba wọn mọ́ṣáláṣí ní ìpín àánú òwúyá fúlàní ìlọrin ní ìpín ẹ̀ ní kó mú pa lọ́wọ́ ta kò ní mọ́ pa lọ tó ń bá ti ń bọ̀ láti á lọ́nà torí ti ń ẹlẹ́ẹ̀kejì ní kó gbé ìjà kó yóò fi ìdàlé ìkọpa omi rẹ̀ tí ó mú ní ojú ó lè mọ́jú tó bá ti dé bí ẹsẹ̀ rẹ̀ pátápátá náà yóò bẹ̀rẹ̀ gbogbo sáìsì kò ní kò sí tó pẹ̀kọ́ jọ torí pé ara pápá ni kò mọ́ tẹ́yìn ṣe ní tó bá ti bẹ́ẹ̀ lè jú yóò lè jú èèyàn tètè ṣe lẹ́pọ̀ òun kọ́ lòun wò yìí kó wà sáyìn láti tí ẹ bá tẹjú mọ́ tí ó bá tẹ̀hán èyí ó yà á tójú omi wà lẹ̀ èyí ó jẹ́ nítorí ẹ̀fọ́ ìlú bá wọ́n tó ó mọ́ tí ń bẹnu ọ̀bẹ̀rẹ̀ sẹ́ni tó ṣe pé nígbà tí ń bẹ̀rẹ̀ ó ti rí ejò tó jáde lójijì tó mọ́ ọ́n ó ti rójò là tó ti rójò láti tó ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹran ẹ̀rọ tó ṣàlàdà tó pa tó àwọn bòmíì ni ó ti ráwọn ẹran bí àmọ̀tẹ́kùn ó ti rí gbogbo òun àti ìdá rẹ̀ mẹ́rin ó ti pàdé àjẹ̀nú pàjẹ̀nú ti dá láàrín nínú pápá bóyá orí òkìtì kan tó ní kò ń jókòó làjẹ̀nú kan fáńtì tó ní ní ọjọ́ mẹ́ta ni òfin ìjẹyà ìyẹn ni wọ́n àgbọ̀gbé káyè sí òjì òjì ìwé kan bẹ ti pra ẹkú èsì ló kọ̀wé yẹn bọ́ ní grand mo kàwé yẹn láti ìlú àgbà tó wà secondary school mo kà níbi 1984 or 83 mo kàwé o. sẹ́rí ohun tí ń ṣẹlẹ̀ nàìjíríà lọ́wọ́ yìí wọ́n ti sàlàyé ẹ̀ ń bẹ̀. burning grass. sábà àwọn oníláwọ́ náà tó ń pèsè. àṣàbò mọ̀lẹ́tẹ́nìkà. àṣàbò mọ̀lẹ́tẹ́nìkà. burning grass. wọ́n sàlàyé gbogbo cattle rustling gbogbo ní kò nítumọ̀ ìwọ̀n. Gbèsè àyè wọn àwọn lápáwá tó wá rí gbà ń lọ́lọ́ fẹ́ sọ̀rọ̀ wọn rí olóbi jẹ́ pé àwọn jẹ́ máa ń sọ pé we are talking of God this is not a religious matter olójú kan lẹni tí ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀kẹ́ mo sọ ń bí náà nínú tẹ̀síìrì ń bí nígbà tá à ń sọ̀rọ̀ ìṣèjọba pé àwọn àfáàní ìṣèjọba yé ju àwọn tí ò mọ̀ kéwú lọ tí bá láwọn àfáà àwọn tó nímọ̀ nípa ṣẹ̀rí àtọmọ tí ó tó yé ní ohun torí pé tíwẹ̀ tí ń ṣẹlẹ̀ sí wá nàìjíríà yìí ẹlòmíì tó jó lórí kò ní mọ kí ni túmọ̀ lárúbáwá oko àti lárúbáwá alé fáwọn ń sàlàyé ní ìsìn pé fúlàní sẹ̀fáwọn náà bẹ̀rẹ̀ ni wọ́n pé méjì àwọn tí ń gbénú pátá àwọn ọmọ nípa òfin olófẹ́ jẹ́ńpá ẹ̀ṣin òkọkú ni wọ́n kéèké wọ́n ń ṣe kàó àdámọ̀ tí wọ́n nìyẹn nítorí ibi tí wọ́n ń gbé fún èyí bẹ̀rù kú torí wọ́n ti rẹ́ni bí ràkúnmí ta ń pa lánàá tó pa kùtì fún rẹ̀ tó yọ òun nìkan àti ẹ̀mí ń lọ sí níjọ́ àlọ́ òun gbò kú káàkiri ni yóò sì ń bẹ̀ náà ni àwọn alágbàtí ẹja gbé ẹgbẹ́ ṣe investigation kí ló ta ní ó pè sí investigation tó àmì ìtawálẹ̀ owó ṣùdẹ́ni ṣùdì náà ọ̀tà kan ní kò ní nítumọ̀ sí pókú ẹni tí tí ń gọ́ ràkúnmí lọ tó ti rébọ́ lórí ràkúnmí tẹ́sẹ̀ rẹ̀ kan ti dá tí òwe èèyàn bá tọ́jú ẹ̀ tó ẹ pé kùrùkẹrẹ kùrùkẹ lórin títí bí oṣù mẹ́fà tẹ́sẹ̀ náà fún ẹ̀ tó lẹ́ni kó lóhun ó dàrú bẹ́ẹ̀ kò ní ká ẹni ebi ti pa tí òwe mímú tó di bí ọ̀sẹ̀ kan tó ẹ pé omi inú ike kan ní ọ̀rá ń tọ́nu tójú ti ẹranko tó lé ó bá ń gbé àwọn mọ̀ nípa àjọba jù ọ̀nà tí wọ́n gbà mú àwọn wípé alẹ́ àárọ́dù àwọn lábáwá oko lábá lábá wọ́n yàtọ̀ láwọn lábá àwọn ń gbé ni nípa òfin tí a máa ní ká máa sọ nípa ìjẹ́ kèfèrí àbí ìṣe kèfèrí àwọn lárúbáwá àti inú pápá yẹn àwọn tó kò yẹn àwọn ni wọ́n kèfèrí wọ́n lágbára jù wọ́n lágbára jù tàwọn wo ìtàwọn ilé ìjọba wà ní fáákọ́ tí a bá fi ní kéèyàn hùwà àgàbàgebè olójú èjì tẹ̀jẹ̀ sínú fi fútọ́ funfun síta. sọbẹ́ ṣe lú ọlọ́run ní àwọn ló lágbára jù nínú wà bẹ́ẹ̀. wà á jí dárù aláyà àlámú ìhùdúrúdà mọ́ àǹgbáwà lọ́rù alárọ̀sùlì. á jí dárù àwọn ló súnmọ́ aláyà àlámú kí wọ́n mọ̀ mọ́ hùdúdà àwọn àlàmọ́ àǹsálà lọ nítọ́lọ̀wọ́ bá sọ̀kalẹ̀ alárọ̀ sí ìwò jíṣẹ́ gbàdúmọ̀ gbé bòrò pa ní ibi jíjà mẹ́ mọ́ṣọ́láṣí wá ń bẹ̀ táwọn ó ṣe wàhálà pa ní nínú kànga ó kàrí bòrò kan tí ó dé níṣojú ní ó fi máa wẹ̀ nínú ẹ̀rùn ní ọ̀gbẹ̀rẹ̀ tí ó sómi tá a pán náà kòkòrò yóò fi lọ bẹ̀ yóò fi ó lè pọn pẹ́lú kan yóò fi jago bẹ̀ sára ńlọrọ̀

Waka ìfàlà kò ṣe ní rí bẹ́ẹ̀ nígbà ànábì lójú ànábì gangan nínú mọ́sálásí ọ̀kan nínú wọn wá lù ó wá sí Mádínà inú mọ́sálásí ní tọ̀ sí àfìgbà kan. A ànábì wá pàṣẹ pé kí wọ́n gbé omi tóóró nìkan kí wọ́n dà sí tán ànábì ṣẹ̀ṣẹ̀ wá pè pé máa bọ̀ arákùnrin mọ́ṣáláṣí lélẹ́yìn àmọ́ sí lọ́wọ́ ń bẹ̀ ní ìrísílé ẹ̀pín àwọn bá ní ẹ̀kọ́ pọ̀ mẹ́ nínú bánà bí ṣe alákọ̀ọ́kọ́ ẹ̀kọ́ ni pé tàbí bá ẹ̀ǹfààní bá jẹ́ ni pé aláàánú lànà sọ̀rọ̀lá àyọ̀kẹ́. Torí bí ṣe ń tọ̀ yẹn tí wọ́n lọ mú lójijì yóò dátọ̀ mọ́ sí. Kò sì sẹ́ni tí ń tọ̀ yà á tó dátọ̀ mọ́ sí tàbí tó sétọ̀ mọ́ sí lójijì tí ò délé la. Gbogbo ọkùnrin ó lé èsì mọ́ta àwọn obìnrin torí kọ́kùnrin yìí. Yóò ní la, ànábì ò fẹ́ kó mọ̀ nira látara tí wọ́n fẹ́ ṣe yẹn pé ìtọ́jú ẹ̀kọ́ Torí lẹ́lòrí yẹ pé ajẹ́ pé ó wà náà ẹ̀tọ́ náà ká ní pọ̀ sí mọ́ṣáláṣí, lànàbì fi ní ẹbí ilẹ̀ rárá. Ànàbì jẹ́ àwọn àna ìnira ẹ̀ lànàbì ó kàtélé ní. Ẹlẹ́ẹ̀kejì, ẹni tí ò bá mọ̀ òfin àìsí ìyá jẹ́ orúfin, àfi ká ṣàlàyé fún ẹni yẹn kò mọ̀ pé wọ́n yé tọ̀ mọ́ṣáláṣí ṣẹ̀ṣẹ̀ ó ti lájẹ́ ànábì wọn ò yẹ àwo máa bí wọ́n ṣe lẹ ilé tó jẹ́ táì ìhànì náà ní yẹ̀pẹ̀ nínú ẹ̀ lànàbì ti sọ pé mọ̀nà ìgbàbìrì asọ kọ̀dí lọ́tọ̀ ẹni tí máa ń fi òkúta ìyẹ̀pẹ̀ ṣeré níjọ́ jímọ̀ òun náà ti pariwo lórí wọ́n ti lájẹ́ ànábì ẹ̀rọ àwọn yẹ̀pẹ̀ ìyànì òkúta rẹ̀ rẹ̀ bẹ̀ ànábì wa ní tí wọ́n bá ń ṣe ó ti bá tó bá ń fòkúta ń ṣe aláàdúgbò ìwọ náà ìyẹn láti sùn tí wá jẹ́ ní máa ń bá tẹ̀sùn bá lọ́wọ́ ń jímọ̀ nígbà tí ìmáàmù ń ṣe wújú bá aláriwo òkun náà ìsìnbá apàdájọ́ yẹn jáde látara tánàbí ìsọ̀fẹ́ ní máa ń kúta ìbánàbí fẹ́ ní wípé tí a máa ń ṣe wújú kí èèyàn máa ṣe ìjọkan tí kó máa gbọ́n jẹun kódà èèyàn gbọ́dọ̀ máa ṣe àkárù mí ìpèsè wàhánà láńgbìlẹ̀ lẹ́lẹ́ ó lè máa ṣàkọlá mo ti gbọ́ pé ṣùgbọ́n tí n bá gbàgbé pé tó dì sọ́ọ̀bù wa ní pariwo nínú jímọ̀ nígbà tó ń gbé ojú àti tẹ̀síwá yẹn mo rò tó tóbi ó tún wá ní àlàbò gáàsì ẹ̀gbọ́n ó ṣe ń sọ̀ka ní kà kà kà èèyàn tuntun bá lọ sọ pé ká ìwọ́n náà tó ti pariwo nínú ṣẹ̀ríà ẹnìkan pariwo ní dákẹ́ ìwọ́n tó sọ pé dákẹ́ náà pariwo ní ọ́ ṣe ká bàbá yẹn ti rò ó torí pé abákanú àwọn àbá ní ẹni bá fi pariwo gba ojúbà kò lé ládàá kí mọ̀. ọlọ́run ṣàmù nínú ẹ̀kọ́ bá rí kọ́ńbẹ̀ ó ní wípé kámọ́ ní ọmọ làkejì lára ẹlẹ́ẹ̀kejì ẹni tí ò bá tí mò ní àmì mò lárúgbè àkọ́ sàlàyé òfin yẹn ni ìyẹn ìjọba bí máa kéde òfin kó tó di pé wọ́n lòó lára yẹn ọmọ mọ òfin àmẹ́bí ń ṣàlàyé òfin nínú ẹ̀ náà ni pé ẹni tó bá jójì àáṣọ́ra ká tó kú gìrì sí àmọ́rú ẹ̀dá tó jẹ́ ó lè dáǹjẹ̀lú lọ kú gìrì lójijì èèyàn kọ́kọ́ ẹ̀dá tó jẹ́ ni ó lè ó yírí tó rẹ̀ tí wọ́n tọ̀ ó sì lè jẹ́ ibi tó wá fíràn ìyẹn ni pé ẹni tó wá tọ́ wá ń jà kọ̀ẹ́sọ̀ nìkan ó fi láwọn èèyàn kan ta tẹ́ bá ti mọ̀ ọmọ ìyọ́kọ̀ wọ́rọ̀ wọlé wọ́n fi àti èèyàn wà ó kàfà yí dánù wọn a máa fẹ́ràn wọn a máa tọ́jà ní ẹ̀kọ́ bá kọ́ pẹ̀lú ọ̀rọ̀ bá ti lọ́jẹ́ sílẹ̀ èèyàn wò ó pé bá tẹ́ bá ti rẹ́ nìkan tẹ́ mọ̀ rí ẹ̀yà alákọ́ lè tó dé títà wọ́ pákó mọ́ra ẹ̀mọ́kọ̀ọ́kọ́ lọ bẹ̀ ìwọ́n tó kọ́ lọ́bẹ̀ tó bá lápákó mọ́ lórí tó kú goodbye adájọ́ ní orí ẹ̀ yìí ni ìjọba ẹlọ́mọ tọ́jú ẹ̀ tó tó jọmọ ìjọba káwẹ́ nù wọ́n kọ́kọ́ wò ta lẹni tí ń fa pákó yìí ọ̀ọ́kán lèèyàn ti sọ pé ẹ̀lẹ́ńdẹ̀ wo <laughs> tí ò sí ó <laughs> òun yẹ àwọn pákó yìí ò pẹ́ra ni àwọn ẹjẹ́kẹ́ ní ṣọ́ọ̀bù ní ṣọ́ọ̀bù òjò ó kàn ju ìyẹn pàtímẹ́ǹtì ìlú lọ́ọ̀kan ní o nínú ẹ̀kọ́ bá kọ́ ní ẹ nínú ẹ̀kọ́ bá kọ́ ní wípé ìtọ̀ ẹ̀gbin ni nínú mọ́ṣáláṣí ìtàbìtàn náà ló mé tí wọ́n bá tọ̀ sí ìkan bá bá gba omi ní ibẹ̀ yẹn ti mọ́ ṣùgbọ́n kò ní ìyàtọ̀ ń bẹ láàrin kí nǹkan ó mọ́ gbogbogbòdíyé àti láàrin ìmọ́tótó àti mọ́ra ìmọ́tótó yẹ ànàgọ́fà pàǹpẹ̀ ní cleanliness neatness ṣùgbọ́n ìmọ́ra gangan ìmú ẹ̀gbẹ́ kúrò ọ̀hárọ̀ lè lónìí ó yàtọ̀ síra wọn tí àgbẹ́gbẹ́ ṣe domi sí síbẹ̀ ní sómìtì kò ní ṣùgbọ́n ìdẹ̀yẹ ti pure purification àti gíní àti neatness náà ó yàtọ̀ ọlọ́pàá tó ń jẹ́ pé mọ́kálíìkì tó wọ aṣọ tó fi ṣiṣẹ́ mọ́kálíìkì aṣọ rẹ̀ wọ̀ ọ̀run ṣùgbọ́n dọ̀ ṣùgbọ́n aṣọ rẹ̀ wọ̀ ọ̀run ṣùgbọ́n ẹni dókítà káṣọ rẹ̀ funfun nigínigí àmọ́ nígbà tó ní kò ń gún ẹnìkan lábẹ́rẹ́ àti kò ń apá rẹ̀ tó rọ́ tó bá pa ọmọ yẹn tán kàn fáṣọ rẹ̀ nìkan àwárí ìtọ̀ yẹn nínú kóòtù wáìtì tó wọ̀ ó gbára ní ẹgbẹ̀kọ́ ń bí kò ní ìrùn tó wá bí kóòtù ń kí òun tó ní pé kò gbọ́nà lójú àwọn atáwò ó kílìn ṣùgbọ́n nínú ṣẹ̀ríà kò kílìn kò kí ọ̀ ìyàpọ̀ mẹ́mẹ́ ẹnìkan kéèkì ìrùn lóko tó wà lóko nítorí káṣọ òun dọ̀ bí a nínú ṣẹ̀ríà yẹ̀pẹ̀ tó fi sára aṣọ yẹn ò ní kó mọ́ kírun kírun lóko tó tó máa bọ̀lé mọ́dà lóko kí àìlà lóko kálàbà rẹ̀ máa bọ̀lé wá kí mọ́ gírídì ṣùgbọ́bìnrin tó pọnmọ́ tọ́mọ́ ti tọ̀ sára rẹ̀ kò lè kírun bá àti tọ́mọ́ ti tọ̀ sínú pápáàsì tó pọ̀ yóò gbọmọ lẹ́ẹ̀ àyàfi tí ò bá mọ̀ ló ti sọ sílẹ̀ àbòjì àgbẹ̀ síbẹ̀ tó bá kírun yóò léwu tó bá pé gbà tó kírun tán tó ṣẹ̀ṣẹ̀ wá hàn sí kò ní sàn òun yẹn padà pẹ̀lú ẹ̀rí Muhammad ànábì ń kírun níjọ́ kan níwájú àwọn ṣùgbọ́n ànábì wọ lórí gbogbo àwọn sàábé náà ní yán sálúbàtà mú ìgbàjẹ́ kí òun tàà láti ní èé ṣe yí sẹ́yìn tí ń yán sálúbàtà tí a bá ka ìfàtúsọ láti lè rí ṣe kàlọ̀lẹ̀bá ní ó rí lọ́wọ́ bẹ̀rẹ̀ kí lọ lẹ́gbẹ̀ẹ́ yán bàtà a rí ọ tí wọ́n náà yán bàtà rẹ lórí ìrùn bàbá náà ní yán yán sí ọwọ́ ó ní ó in tó ṣẹlẹ̀ ní pé màláìkà jùbírì ló wá sọ fún pé ẹ̀gbìn kan wà ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ni pé ká ní kò sí ẹ̀sìn yẹn lábẹ́ sáńgbà tàbá lẹ́nu ìwọ̀ tó kù ẹlẹ́ẹ̀kejì ṣàmọ̀ kó ti ń kí ìwọ̀n lọ sí mọ̀lẹ́kà tó wá bá bí ò dáhùn yẹn bó kó wá tún bẹ̀ ó ti hàn pé èyí tó nígbà tí ó mọ̀ pé wà bẹ̀ ó ṣùgbọ́n nígbà tó ti mọ̀ yẹn ló fi bọ́ tó mọ̀ kò wá gbọ́ bàtà ní kú òkú nínú ìrùn ṣùgbọ́n tí ò bá mọ̀ ó kí ìrìn tán ló tó mọ̀ ó nírun ṣùgbọ́n tó bá mọ̀ lórí ìrun kò lè tẹ̀síwájú mọ́ àyàfi agbẹ́gbẹ̀ yẹn ṣe é mú kú ò bóyá tọ́lẹ̀ tèrò tó fi lòdí tó wá kó sákò lórí pò rí bí dá sí ló wá rántí lórí ìrun ó kò kú bẹ́ẹ̀ ó dálẹ̀ tó máa kírun rẹ̀ lọ́rọ̀ kan jákọ́ jìnnà ọlọ́ ní àwọn lárúbáwá oko yìí aṣáàdù kúfúrán wà ní ìfàkọ́ akbar ta'ala anna fil a'rabi kuffara wa munafiqina wa mu'minin wa anna kufrahum wa nifaqahum a'zamu min ghayrihim wa ashaddu onani wa ajdaru alla ya'lamu hududa ma anzala Allahu ala rasulihi Allah jama ayayi pé àwọn larba àwọn kan be mo ko die tí wọ́n jẹ́ kéfèrí jẹ́jẹ́ mú náà sì kí àwọn kan sì bẹ tí wọ́n jẹ́ mú mi ní ṣùgbọ́n àwọn kan ń bẹ tó ṣe kó súnmọ́ kí kéfèrí tí wọ́n lágbára kí mú náà sì kí wọ́n lágbára jàwọn mí àwọn ìyẹn ni kí ni àwọn lárúbáwá òkú tàkàn sọ̀rọ̀ wọn díẹ̀ lákọ̀ọ́kọ́ pé kí ló tọ́lọ̀ ọba ṣe bẹ́ẹ̀ èé ṣe tọ́lọ̀ ọba jẹ́ káwọn kan jẹ́ lárúbáwò oko èé ṣe táwọn kan fi jẹ́ ti kúrò torí kí àwọn lárúbáwò oko mọ̀ ń sàǹfààní fífún ti lé àwọn ní bá wọn dà kúmí báwọn ń jẹ ní kúrò àwọn ìtọ́ àkúmí tí ó fi ń ṣèwòsàn àwọn ní ń dára kúmí yẹn tí ó fi rí tọ̀ rẹ̀ lò ìtọ́ àkúmí kéje tọ̀ ìtọ́ saliva ìwòsàn ní wọ́n lò ẹran tí wọ́n ń jẹ wọ́n bá wọ́n ṣe náà bí ó ti ṣe rí yẹn wọ́n ládára fún ẹgbẹ̀rún tó gún dé èyí tó bá jẹ́ múmi nínú wọn yóò lọ kòrògbé kí nípa tí ń ṣe tó fi kan lára ọmọ tó fi lára ṣe wà ní mìtì ló wà ń gbà wà lọ́dọ̀ wá

inú kábádá tó ń lò yẹn kó gun kọjá nọ́mà nítorí ó fi lágbára jù ìrìn tí ó máa rìn náà yóò ti mọ̀ pé rìn inú gbóni kó wí nǹkan kan ò ní sí yóò tún sáré kàtàkàtà torí ló kò bí kó lé ọ̀kẹ́ rẹ kó lé òkè jẹ́ yóò mọ ẹyẹ bá ti dó yóò ti wòkè bí rọ́bà ní kó ló rántí kò rí àwọn ìbì lábúrọ̀ kò sí rọ́bà ní tó wọ́n fi pa aláàbá ti àbádẹ́là yóò ti fọ́ mú rọ́bà lò sí ipa bí ara òkè tó lè kó ń kọjá èyí wà ní kẹjà bí mo lọ ọbẹ̀ mo lọ ẹ̀yin brothers mo fẹ́ wo

tí kí ní ọba táriwo kọba jẹ́ ìwú ẹ̀rí táàtù sáré wo bẹ̀ ẹ̀yìn bẹ́ẹ̀ ń gbé gáràjì ẹ̀yìn ò ní wo bẹ̀ bí ẹni tí ò ṣiṣẹ́ tíṣà tó wá skul táwọn ọmọ kan ní táìmù tí wọ́n láago lè jáde oúnjẹ náà gbọ́ ariwo lójijì ẹni tí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ah, àwọn ọmọ ń dunnú pé wọ́n láago jáde oúnjẹ tíṣà ti mọ̀ pé tí wọ́n ṣe ìjáde oúnjẹ ìwọ́n náà òṣìṣẹ́ tíṣà lọ́wọ́ kò sí wọn tí wọ́n dùn pé wọ́n fẹ́ ṣe lé Àlímọ́ tó wá bẹ́ẹ̀ ó fẹ́ kí variation kó wà. ni gbogbo nǹkan máa Nínú variation yẹn pé ilé ìrí báyìí, ilé ìrí báyìí, ilé ìrí báyìí, fi dá. Ó ó ń fi ọgbọ́n ọlọ́run ọba hàn ó tún yá ń fà ní fún wa láti lo làákàyè ọgbọ́n ìmọ̀ owó oyé tọ́lọ̀ fún wa náà àwọn sociologist àwọn onímọ̀ nípa ń tà ń pè ní ìbágbépọ̀ ẹ̀dá in tí wọ́n ṣe níwájú pépà tí wọ́n kọ yóò dá tó báyìí nínú ọ̀rọ̀ bá rọra sọ wẹ́rẹ́ àwọn anthropologist àwọn tí wọ́n ń kọ́ nípa àṣà àti ṣe àwọn èèyàn ọ̀tọ̀làṣà ọ̀tọ̀lẹ́ṣe àṣà ní tọ́gọ́rọ̀ ìran kan ń ṣe ìṣe ní táwọn kan nù wọ́n dá ṣe bí ìgbéyàwó àṣà lòun gbogbo Yorùbá làwọn gbéyàwó àṣà gbéyàwó àmọ́ bó bá dépò ní bí wọ́n ṣe ṣe gbéyàwó yẹn ọ̀tọ̀ tí wọ́n bá ní wọ́n fẹ́ gba nǹkan ìdáná wọ́n lè kọ tábà ẹ̀mú tábà igi ìdáná wọ́n ní kẹ́ bójú ṣe làfihàn lo gáàsì wọ́n ní ẹ̀kọ́ ìdáná wa wọ́n lè lọ mọ́ béèrè fún ewúrẹ́ ṣùgbọ́n gbogbo bí jọba tí ń gbà mọ́lẹ̀ Yorùbá iṣu ó jẹ́ tó ṣe kí ni ọmọ tó kárí ìyẹn ni àṣà ṣùgbọ́n pápá tẹ́yìn gbà ń bẹ̀yẹ ìṣe ti yí nìyẹn mo rò bó ti yé Tom tradition. Eh? tradition gbọ́dọ̀ bá oní sociology àti anthropology wọ́n tún sòpinya láàrin custom àti tradition ṣùgbọ́n àní lọ rẹ̀ ṣùgbọ́n culture tó lè tọ́pọ̀lọpọ̀ ń ṣe tradition custom tó sọ ní èyí tó wà peculiar yẹn pé tó jẹ́ ìṣe àwọn kan mo irú tààrẹ bá ní ìgbè ṣe bá ń gọ kíní kan ló kíní kan wá gbé àárín iye àwọn kan ó hù lele wó fi sí ṣùgbọ́n àwọn àdúgbò mi ò ní gbọ́ kí wọ́n ṣe yẹn sí ìyẹn jẹ́ ìṣe àwọn tó ṣe ṣùgbọ́n àárín iye yẹn ṣe kí ni ìyẹn kárí kọ́ọ̀ṣọ́ lélele yẹn ìṣe yẹn ẹgbẹ́ àwọn tẹ́ bá ṣe humanities wàhálà àwọn ọmọ pọ̀ wọ́n máa bẹ́ àwọn àwọn kí ọ̀sà yẹn gbogbo wàhálà yẹn ò wá experiment sí ìgbìyànjú kí lẹ kó kí ní ìgbóná ló ṣe gbóná tó kàn wá ní mọ́ bí ń wàlọ́hù àlímọ́ hakimu olùmọ̀lọ́lọ́ ọ̀jọ̀gbọ́n ni nínú gbogbo àwọn nǹkan tí ọ̀jọ́ra wọn yẹ ẹ̀kọ́ ń bẹ ń bẹ bẹ́ẹ̀ náà àwọn theologists iṣẹ́ ìṣẹ́kọ́ ń bí àwọn theologists láwọn tí wọ́n ń nípa ìwà nǹkan ìṣẹ̀báyé rí kí wọ́n sì ṣèwádìí nípa ẹ̀ àwọn theologists lè sọ fún wa pé ti tá ń gbé yìí

àwọn ọmọ Egyptian mummy wọ́n wá wá kó àwọn ọba ọba ọba wọ́n wá Cleopatra Cleopatra ní ayé ìjọba Róòmù ń báyìí sísà wọ́n wá ìbò ni wọ́n ti sí wọ́n láwọn míì náà àwọn òkú tó ti lọ wọ́n wá wo iye nǹkan tí wọ́n kó tì wọ́n nínú góòlù ìyẹn jẹ́ káwà fún àgbẹ́rí pé tọ́lọ̀ ń sọ tẹ́lẹ̀ pé kúkúrú àìṣe làákàyè ní wọ́n ṣí àwọn sàárè kan ẹni lọ wọ́n YouTube tàbíkẹ́ lọ́ka wọ́n bá ẹnìyẹn tí wọ́n gbé sórí ibùsùn wọ́n kó góòlù sí wọ́n tún wá bá wọn kan tí wọ́n jókòó kalẹ̀ tí wọ́n tò wọ́n lọ wọ́n wá nínú ẹ̀kọ́ wọn gbé àwọn èyí wọ́n sin wọ́n láàyè ni ìyẹn làwọn tí wọ́n kó tọba pé kó máa ṣe kí ni kó máa kó máa bọ́ba lọ kó máa lọ ṣe ìríjú ọba lọ́hùn àwọn ni gẹ́mọ̀ ìpọnmi fọ́ba àwọn ni ó máa bọ́ba oúnjẹ gbogbo wọn ní oúnjẹ kú tó ń bí hàn pé táwọn ànábì ọlọ́wọ́ bá sọ wípé ní ta ẹbáwọn bàbá yín lórí rẹ̀ tí ó ń ṣe yẹn ìwà òṣù àmì àìsàn أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يعقلون Àwọn àgbà tó rí pé tí wọ́n sọ ni pé ẹfin tẹ́ ìṣe ilẹ̀, wọ́n ní bá wọ́n ní nà. àwàlàwò kí á wàjáde àlẹ́ yìí ah. Wàjẹ́dìnà alẹ́ ní àbáhàrá. Wọ́n ní ẹ̀fí nǹkan yílẹ̀ wọ́n ní rárá àwọn òfífẹ́ bọ́ọ̀lẹ̀ bá kàkà bẹ́ẹ̀ àwọn tó máa ṣe lọ torí pé ń ta báwọn bàbá wa tí ń ṣe nìyẹn. Àwọn àlàwò jẹ́ àbá òyìnbó لا يعلمون شيئا ولا يعقلون bó tilẹ̀ jẹ́ pé àwọn bàbá wọn yẹn ọ̀rọ̀ òye wọn láyàtàdúnà tún gbé lọ́dún wọ́n yìí ṣe áwọ́kà mọ́kọ́lá lọ́dún ìrànlẹ̀ òṣèlú wọ́n yìí dára ń tẹ́ ìyára mọ̀ ìdáhàláwọ́ ìlànà máa ń zẹ́lẹ̀ lọ́rùn wà ní àrùn àtúwò lè kọ́ ọlọ́run قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون ولا يهتدون وإذا قيل لهم تعالوا بأمر إلى ما أنزل الله أما بواسطة تلين ما أنزل الله الله من القرآن يريد tààlì ìrìnlẹ̀ kìí sọ̀rọ̀ pé ọgbọ́n orí fẹ́nìkan gbé kalẹ̀ kí lọ́gbọ́n orí àdìgbò láàmù ọgbọ́ òṣà ẹlọ́gbọ́n eégún ìjáde inú ẹ̀rùn inú ọ̀tẹ̀lẹ̀ kí lè gún rẹ́jẹ tí wọ́n bá fẹ́ bọ̀ sún ní ìsìn ẹ̀fọ́ yẹ́rin ó ti dé torípẹ́ ẹ̀fọ́ ọkùnrin ìbọ̀ òjò ó sì rọ̀ lásìkò náà kí ni ó jẹ sí ò bá sójú àsìkò tí ṣú ó ti dé tí ó ìgbón yá tó ti yé gbogbo nǹkan ó ti jáde àgbàdo jáde àgbàdo tí wọ́n fi ṣe kíni kí èṣe sapala tí wọ́n èdè ká ẹ̀wà ó ti jáde tí wọ́n èṣọ ọ̀lẹ̀ tí wọ́n èdè ká tẹ́júwá gbogbo ọdún wọn àwọn kan ló forí rò ẹ̀ṣẹ́ ìgbòòjò ní ẹlọ́wọ́ dáadáa omi gan ò ní bọ́ nígbẹ̀rún ìgbòòjò ní ẹ wá wo ọdún tiwa kò sígbà tí èyí bọ́ sí torí bó ṣe ojú ọ̀run là ń lò ẹwà àsìkò tá ń gbàwẹ̀ ní ìsìn tó bá tún yá yóò bọ́ sí gbóòjò tó bá tún yá yóò bọ́ sí gbẹ́ẹ̀rùn bí ṣe máa ń yí nìyẹn torí káwà lákọ́ ọpọlọ gbé kalẹ̀ ọpọlọ gbé kalẹ̀ ní nígbà orí pámánẹ́ǹtì gbòòjò tó ń jẹ́ ó pọ̀ dáadáa ẹ́ àwọn ti tutù yóò ní tutù ẹ́ oríṣiríṣi èso ti dé ṣùgbọ́n lọ mú pé kalẹ̀ tó náà wọ́n ní báàlì Ẹ máa bọ̀ níbi tá a sọ kalẹ̀, èyí tó lẹ́yìn ó náà ni kùránì tó yanjú ẹ bọ̀ wá bá nẹ́bì kó sàlàyé kùránì fún yín ó náà ni súnnà Ibi wọ́n sọ ni pé ágbù náà tẹ̀síwájú. Máa wà jáde náà ààrẹ yìí àbá. Máa àwọn bó tilẹ̀ jẹ́ pé àwọn bàbá wọn tí ń wù láàárín àdàmù ọ̀nà ṣe àwọn ọmọ kẹ́kàn wọ́n láàárín àṣàrò ẹlùmídìí ní àgbà àwọn ọmọ kẹ́kàn bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ gíláàsì nílẹ̀ Yorùbá àwọn bàbá tí wọ́n bọ̀nà ẹ̀sùn tó ìgbómọ̀ wà fún ìwọ̀n bọ̀ bẹ́ẹ̀ ni wọ́n mọ́ tí wọ́n pè àwọn ògùn wọn ọmọ ṣẹ̀gbó kò mọ́ ọya kò mọ́ ó ọkùnjẹ ìmọ̀ rárá ń pè ó ló fà ń bàbá àwọn gẹ̀ẹ́sì dé tí wọ́n kó jí gídé glass nínú tí wọ́n fi kó wa lẹ́rú glass jẹ́kan ẹlọ́kàlẹ̀ tí wọ́n bá ti fún ọba ìlú tó ríra rẹ̀ kéèkéèrè yóò rẹ̀yìn yóò ṣe báyìí

àwọn Landa brothers, Richard Landa nígbà tí wọ́n dé àwa pàrùpá lágbára tọ́pọ̀tọ́pọ̀ àwa là ń bá wọn rú ẹrù òní wọ́n ti dé fẹ́ ní 8 ògbè ẹ̀yìn ọ̀bọ ó yá èṣìṣẹ́ 8 ìlànà 8 ògbè yọ́n gbọ́dẹ̀ àwọn ìlú 8 ògbè 8 òbè lẹ́yìn ọbọ̀ ó yá ẹ̀sẹ̀ láti ẹwà ó pọ̀ bá àwọn kọ̀ọ̀kan tó láti wá ní ìbọn àwọn náà sọ́gá ìbọn ìyá wọ́n tó fún ẹgbẹ́ ẹ̀fún bára kó àwọn ìbìnrin ní lẹ́rú ní ọmọ tí ó sì ní kókó di pé kó lẹ́kọ́rọ̀ pọ̀ lórí yẹn ní ìbọn yẹn dáadáa òwúlẹ̀ bá náà wọ́n ló ní kí wọ́n dáwọ́ ẹ̀rú dúró ní pé wọ́n padà ṣàlàyé wípé nítorí pé àwọn òyìnbó mi náà ti fẹ́ mọ́ lágbára látara ògbò ẹ̀rú ló sọ pé kẹta dúró ṣùgbọ́n ìyẹn ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn tí wọ́n lọ sí kọ́ọ̀tù ní political science ní àwọn ní ká padà yẹn. so mọ̀ ní pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kó lẹ́rú ń bí wọ́n dá láì kí ni kápítà Liberia Ìgbàlójá lórí Príta wà. Príta yẹn náà ẹrú ní Akọ́lọ́mẹ̀. Síríàlómù. Ìgbàlójá ní kápítà Liberia. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹrú ọkọ̀ rẹ̀. Príta náà tààró. Ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n létí lọ́wọ́ ìfẹ́lẹ̀ ṣòògùn tí wọ́n mú lẹ́rú gbàtí wọ́n mú lẹ́rú tó dáàbò bá bíṣọ́pù ọ̀nà tí ara kọ́ bí débi nígbà náà ní ẹgbẹ̀rẹ̀ ìgbòrò tó wà lówó ti máa wá ṣe lápẹ̀ ọ̀nà láwọ̀ tó jẹ́ bíṣọ́pù ẹgbẹ̀ débi nígbà wà láti ṣùgbọ́n tó tó fẹ́ ń dùn bẹ̀ ṣá lọ́wọ́ kan ni pé ìdí kùrá mi sọ yẹn òdodo ní ẹbọ kìí ṣe kéèyàn lajú tí ó mú dàgbàsókè wá ẹbọ ò láyé torí wọ́n sọ pé ẹ má rìn àwọn ilé obìnrin ò rí ilé ìníjọ́ jáde tí wọ́n fi dẹ́rù bá èèyàn wọ́n tẹ́rù bá wọn àwọn wá ń jọ̀gá lórí gbogbo wá tí yunifásitì bá dé nìkan ní ìsìn márùn lóko òjì fẹ́ wọ̀ àwọn ọmọ ìkàwé náà àwọn ọmọ ògbé ni wọ́n fẹ́ ṣe exam ṣé wọ́n ní lọ sí ó fẹ́ ẹ́ mo rí inú kan ní ètùtù ni mo gbá ní rédíò wọn tó polówó mo ní kó kí ṣe làpẹ́ ẹ sáde ìdíkíní ní wọ́n fẹ́ ṣe òrò torí náà ẹ̀yà awakọ̀ kẹmọ́ kọjá mo ní àá lẹ́ni tí ń bọ̀ láti tẹ́ẹ̀kì tiẹ̀ ṣe lọ sí tẹ́ẹ̀kì míì kírù yẹn ó máa ń dá kírù mi lọ jẹ́jọba ni ákàn kílóòsì ọ̀nà yẹn pé ọ̀nà ògbà bí wọ́n ó gbé gbàgbò mi àwọn ìlú bíi mẹ́wàá ní oṣù tí bá ti ṣe bẹ́ẹ̀ fún mi méjì ẹ̀ṣẹ̀ yóò dúró. ó lè yẹn ṣe lè máa mẹ́ta lásìkò àbẹ́yẹn ìtúnmọ̀ àwẹ̀ láńdà lọ́wọ́ ì mo rí tí mo sọ ní whatsapp kì ní àwàdà kan sẹ́nì kan ṣe ó wá mẹ́ṣọ́láṣí ìgbàdó wá mẹ́ṣọ́láṣí ọkùnrin kan wá wojú ọjá I know they see this man for months <laughs> only who you know this ṣé you know no say Christian dey do lẹ́yìn

ẹ̀sìn wa ìgbádùn ní fáyé o mùsùlùmí o mùsùlùmí lásìkò ààwẹ̀ ọkàn rẹ̀ ti balẹ̀ ó jẹ̀ sáwọn ará èkó ọ̀rẹ́ bàbá olówó yẹn ẹ̀jẹ̀ sàárì ń bẹ̀ lọ́fẹ̀ẹ́ ẹ̀jẹ̀ sí lọ́ pé àwọn amọ́síláṣí mílì náà yóò jẹ dábínú yóò mùsà yóò jọ́ọ̀lẹ̀ yóò bá tí ọwọ́ ta oríṣiríṣi ni ẹlòmí ìjókòó ń di tẹ̀sírì onígbò rẹ̀ wọ́n pè tó bá ní kírísítẹ̀lẹ́sẹ̀ wọ́n ṣe léèwọ̀ fáwọn àdó wọ́n ẹbí ilẹ̀ yóò dáwọn òṣèré ìwọ̀kùn ara wa ni àbá àtàn ìdáhùn sí sọ̀rọ̀ nípa kákẹ́ bí mọ́ra ẹbí wà ní ọ kùránì sọ pé kákẹ́ bí mọ́ra tẹ̀lẹ́bí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ tó bá rẹ̀ sí ẹ̀sìn ìsìláàmù ìyẹn tí wọ́n yàtọ̀ sí gbájú ẹ̀ ẹmọ owó àṣẹ nítorí jẹ́ abẹ́gbèrè ọkùnrin wọn pé ẹ máa bọ̀ ẹ wá gba kí nìkan ọ̀fẹ́ rárá ìtọ́lọ̀ ní ká ṣe lásìkò là ń ṣe yẹn kéré bá fẹ́ lórí 419 gbogbo wa láti mọ̀ pé báwo ni bá ti lọ kò tún sí sínú sílé yá wọ́n ti gbé àtọ̀lọ́ rẹ̀ tó ẹ̀rọ tó ti di gbogbo ẹ̀ ó ti ti dọ̀tẹ́ ládùúgbò mo ní bẹ́ẹ̀ dábàá ní àfa àwa ń jẹun ilé yá ń ti wá òun ó sọ pé à ń jẹun ẹkún wa òun. Lọ́rọ́ ti nọ́tìsì gbèrú ìpín ká mo fi yẹn ṣàlàyé pé wọn ò mọ nǹkan kan àwọn tó ń ṣe bọ́ ni. àwọn lárúbáwá náà ti ṣe bẹ́ẹ̀ àwọn èbó náà ti ṣe bẹ́ẹ̀ nígbà tó èbó òbí ìdílé lọ́pọ̀ wọ́n ti ṣe rí o láyé bàbá àwọn náà ń bó ṣà ojoojúmọ́ Monday Sunday Monday, ọjọ́ tí wọ́n ń bó òun Monday ọjọ́ tí wọ́n ń bọ́ òṣùpá Tuesday Tuwi ọjọ́ tí wọ́n gbọ́n wẹ̀rẹ̀ ti Wednesday ṣùgbọ́n mo rádi Thursday ìrùsàkan ní Thor Friday day Friday ìrùsàkan náà lòun náà gbogbo platform day gbogbo ẹ̀dọ̀ òṣà àwọn oṣù gan ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ òṣà ni wọ́n January Janus Janus yẹn tiẹ̀ ojú méjì lórí ìkan níwájú ìkan lẹ́yìn wọ́n gbà pé oríwá wa yìí torí náà ní àwọn fọ́s ẹ bọ́ ó ma tó ti ṣẹlẹ̀ sí ọlẹ́yìn wọn tí ó ṣẹlẹ̀ sí ọwájú torí bẹ̀rẹ̀ àtẹnu ọ̀nà lord of beginning and doorway onímọ̀ january àwọn ìlú tẹ́lẹ̀ bàbá wọn náà ní ìdàgbàsókè bá wọn wọ́n sọ pé wọn mọ̀ bàjẹ́ oṣó wà tẹ́lẹ̀ o tó bá ka Shakespeare wàá rí nínú Macbeth ẹ tó bá ṣe literature Macbeth ṣe àpò pàdé àwọn sẹ́lẹ̀ta àwọn obìnrin tí wọ́n sọ pé yóò jọba ní kiri wùchì àwọn àjẹ́ mẹ́ta wọ́n wá sọ fún pé ó padà jọba ó wá ń kánjú kò padà jọba tó bá ka Macbeth ẹ tí ò bá lè kà á sínú ẹ̀ wà tó jókòó tó bá gbé ìgbogbo òwò ìwọ̀n àmà tó yà tẹ́jẹ̀ tí wọ́n tẹ́jẹ̀ pé èwo apàdé ìṣòmórí ààyè àwọn kan wà tí wọ́n tún àwọn kan wà tí wọ́n lo Nàìjíríà ṣàgbéjẹ́ bí bá dé kò sí ọpọlọ òṣìṣẹ́ ọlọ́run ọlọ́run ní àwọn ومن الأعراب من يتخذ ما وينفق مكرمه ويتربس بكم التوائم عليهم دائرة السوء والله سميع عليم اللهم ومن الأعراب قم بنا أولاد من يتخذ ما ينفقه tí wọ́n ná sójú ọ̀nà ọlọ́run wọ́n kà sí mọ́sọ̀rọ̀mà bí owó kan ẹgbẹ́gbẹ̀ níta fọ́ ẹlẹ́ mọ́sílájú sí wọ́n ní kátàrù mọ́sílájú lájẹ́ tó fún wọn tó orúkọ ìṣù àwọn tó ná sójú ọ̀nà ọlọ́run ó wò bí owó

Ọlọ́run wá ní àlé ìmùdá ìrọ́tù sáò ì. Ìpadà burú yẹn orí tí wọ́n ní òjì sí kò ní lórí Mùsùlùmí. Ọlọ́run ọba olùgbọ́ olùmọ́ní. Ìdí yẹn àdọ́dọ̀wà Muhammad. Olèlọ́nà àdàdà àríkàlà àrùn bí ìtìlìkàlẹ̀ àdíyà, lè rọ̀ حتى رضي قال لقد هممت لا أقبل هدية إلا من قريش أو ثقفي أو أنصاري أو دوسي لأن هؤلاء كانوا يفسدون لمدن مكة والطائفة والطائفة والمدينة واليمن فهم على طف أخلاق من الأعراب lima fi tiba ilẹ̀ àrọ́ bí mínà lè jàfà. Wọ́n ní ìdí ni a nábi wa Muhammad, gbogbo báwọn lágbàwò oko rẹ̀ tán, a nábi padà dá ìlọ́po rẹ̀ padà fún wọn nínú kíni nínú òkèwú láàdá lórí ogun tí wọ́n rí. Àwọn ni a pin tó pọ̀ jù fún. Wọ́n ní a nábi sọ mo ti ń rò pé kí n jẹ́ mọ́ gba adíyá ẹ̀bùn lọ́wọ́ ẹnìkan kan àyàtọ́wọ́ kùrẹ́ṣì ọ́ sàkọ̀fí àbẹ́ tó jẹ́rẹ̀ sàkọ̀fí ọ́ àǹtọ́rí àbẹ́ tó jẹ́rẹ̀ àǹtọ́rí àwọ̀ dáòsì àbẹ́ tó jẹ́rẹ̀ dáòsì torí báwọn wọ̀nyí làwọn tẹ́ ń gbé ní òlú ọ̀rọ̀ yí àwọn irú ẹ̀mẹ́ mọ́ ń ṣẹlẹ̀ bá ṣe jókòó bá ń ṣe wá àti bá ń ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run ẹlòmí mo tẹ̀ rí rí ni o má jẹ́ kí n jẹ́ kí n fi nǹkan kan ṣàpèjúwe à ń ṣe passport ní school principal jókòó ìyá kan wá dé kó wá fẹjọ́ sùn ẹjọ́ kí ni wọ́n ń pín oúnjẹ fáwọn dignity àwọn àlejò jábì ìwé pé wọ́n fún wọn ní tẹ́kò màmá ìyá ni ó lóun lọ báwọn pé kẹ́ fún omi kan ní kò fún un ọ̀gá ìṣẹ́ ní ọlọ́run lọ́kọ̀ ní èèyàn má bínú ní ó ní ọmọ òun dẹ̀ dáwó bẹ́ẹ̀sì òun ẹ̀wú onílé ilé ìdánimọ̀ yẹn oròkò ní ẹbí ń kó oúnjẹ ní wọn wá fún ọ̀dá ẹ̀kún lẹ́yọ kan torí pé jàǹfà ó wà fún tó ti yẹ kìí jẹ́ tí yóò jẹ́ mọ́ ṣàlàyé fún yóò dábẹ̀rú ẹkùn lóúnjẹ pẹ̀lú ẹ̀wà tó yìí ẹjọ́ ṣé ẹni tó ń gbé ní ìlú ọlọ́dọ̀ jẹ́ tó ń jẹ fún mi ṣé kò sí nímọ̀ fáwọn àlejò tí wọ́n pè wọ́n fi wé kálukú ètò méjì owó ẹ̀rù tọ́nà yẹn wọ̀ pèmọ̀ pé wọ́n ti tún ṣe kí ni subsidize ẹ̀ ẹ̀rù tó yẹ kó sọ bí 5,000 wọ́n ní kó sọ bí 3,000 wọ́n tó bí bá bí 2,000 kún kò tó ọ̀rọ̀ òye irú ẹ̀ ló ṣẹlẹ̀ sáwọn lárúbáwó òpó ìgbàgbọ́n lo ogun déédé ọkẹ̀ wọ́n bá lùkú tó ààrùn jú kalẹ̀ ọ̀rọ̀ wọn dàbí ó pọ̀ yẹn àwọn kan ní òòrùn àwọn kan ní òòrùn ẹ̀yìn ìbọn tán bá pa ẹran ó kó kalẹ̀ ojú ó kálù jù wá lè wò ojú ó àjọ pẹ̀rẹ̀ ìgbà ó pẹ̀rẹ̀ wá ní apá ẹran kékeré kan kọjá apá òkété ni wọ́n kó ó sàwọn òbí wọn pé wọ́n fún ẹnìkan ní nǹkan ẹjú wọ́n bẹ́ nìkan ní kí ló dé báyìí ṣe apá òkèdè bẹ́ẹ̀ fún olójú òkèdè ònígbà bóun bá gba iṣẹ́ owó olórí ọdẹ tó ń sì ní làákàyè ẹni tí ń sọ̀rọ̀ yìí wá tòrò ọ̀rọ̀ òye kò ń jẹ́ jòyè kò ń lórí kò ń jágbà ìsànká àti ẹ̀kọ́ ní ẹ̀kọ́ ní ìgbẹ̀ta lọ ẹkùn ní ìsànká àtàpá kárí ọ̀tẹ̀ ní ọ̀pọ̀ alọ̀jókù kéèkó mẹ́ tó ti dáná tí ó ń sọ́tọ̀ ẹ̀jẹ́ kéèkó mẹ́ tó ti dáná tó ti ilé ní ìsúnjẹ́ ọ̀lẹ́ ẹni tí ń jẹ́ ọ̀nà tó ní inú ọ̀pọ̀ tẹ̀tẹ̀tẹ̀ kéèkó kórí ẹ̀jẹ́ àrùn ní ìgbé wọ́n ti dúró ànábì náà ti wá wò

wọ́n lè ọmọ yìí àbáyé sọ ilé ìwé kó má sanwó má lọ ìjọba ajé yóò wá di báyìí báyìí ni ó dàbí àdá agbada báyìí yóò tóbi lọ́rùn yóò wá di kàkàkà fún ọlọ́pàá yóò wá èèyàn lójú wọ́n á máa lò ó nítorí pé jàpá ẹni ìjẹ́ tí àpárọ̀ mi ti túmọ̀ jàpá ẹgbẹ́ nígbà tí téèyàn bá ti máa gbégbòrò wàhálà wà ń bẹ̀ díẹ̀ lọ ló fi jẹ́ pé wọ́n ní ẹni tí èbá gbégbòrò ẹgbọ́n ti joyè ọ̀rọ̀ ilé ò ní yé ẹni tí èbá wà gbòrò kò ní ń gbé ẹgbọ́n ti joyè kò ní yé ọ̀rọ̀ orí sáwọ́ yẹ Ọrụ orí sáàbí bàbá tàná ní òye ọ̀rọ̀ abé tó sáágá dínú yóò jẹ gan ni tí ń lo oko títún máa wálé ó lè kéèké wálé rárá ẹni tí sì máa tí ma ń wálé yóò láwọn onímọ̀ rẹ̀ torí bí éka kan tí wọ́n fún wá mílíọ̀ yóò ní owó ni yóò ní kẹmọ̀ mú lọ abẹ́ tó ń fẹ́ sí wọ́n mílíọ̀n yóò jọ lójú wọ́n lè ọgbẹ́ ilẹ̀ ẹbá wọn yóò tutù wọn láìláìlú ọmọ yí méjì àwọn ọba yí tọ́ wọ́n rán wọn lọ láìmọ̀ pé tó yẹ kó sọ fún ẹni pé ilẹ̀ yí ọgbọ̀n ọdún péré lẹ́ẹ̀kì lò lẹ́yìn ọgbọ̀n ọdún ó tún ti dìdì wọn padà tó gbé ní tí wọ́n bẹ́ẹ̀ ṣe yẹn kó tó pọ́gbọ̀n ọdún wọ́n ti jẹ èrè owó ilẹ̀ yẹn wọ́n ti jẹ èrè gbogbo tí wọ́n ń bẹ́ ìyẹn ló fi jẹ́ pé gbogbo àwọn tí wọ́n lo oko tí ó gbọ́ pé wọ́n ń talé nílé wọ́n ń talẹ̀ ẹ̀rì tí wọ́n rọ́ṣù wálé wọ́n tọ́rí pa gbogbo ẹ̀ báwọn ará alé rí fún wọn àgbọ́ ẹgbọ́ta ẹ̀lí ìsì ẹ̀mí àlàyé yìí mo ń ṣàlàyé nítorí ọ̀rọ̀ tí mo sọ nígbà tí mo bẹ̀rẹ̀ tẹ̀ sí pé àwọn àfọ́ oníṣẹ́ ẹ̀rí àlọ́wọ́ yé tó bá mọ̀ ní o ṣùgbọ́n tí ò bá mọ̀ pọ̀lọ́yìn yóò tó di wàhálà tó gbogbo torí pé òun gangan ni ó fi ṣe ìjánu ní òbí náà lọ àwọn mùsùlùmí káàkiri nígbà tí mo sọ láti ẹ̀dẹ́ wọn lè wá ti fọn mójú wọn fi okò wọnú ohun ẹ̀ báyìí yóò gbé jẹ́ ṣùgbọ́n ayẹ́sẹ́ ni tí ò nímọ̀ dáadáa ló ṣáájú wa òun ni wọ́n mọ̀ bí bà wá èèyàn sì lédè tàkì àzọ tó rí bàbá òun òpè wà àti bàbá rẹ̀ lóde ó fẹ́ lọ fẹ́ yà wọ́n ní bàbá rẹ̀ lọ ní bàbá òun àmọ́ bẹ́ẹ̀ tí ó bàbá òun yóò ní ìròyìn lóde ní àwọn èso àwọn ọ̀rọ̀ tó tí wọ́n fọ́ ọmọ yẹn gan níyàwó àwọn òun ní pé ọmọ tó dé ta tó tí bàbá rẹ̀ bá fi ń sọ̀rọ̀ yóò kẹ̀mọ̀ rúnjú sí tó bá bẹ́ rúnjú yóò fi áńká kíìpù lójú kí ọmọ bàá rí kó rúnjú ikun mú bá lé kí ní bẹ̀rẹ̀ rẹ̀ àrí ìgbọ́jọ̀ bí àmàṣe ohun bá lé ilé làwọn èèyàn dé wọ́n fẹ́ wá tọrọ ọmọ ń bẹ̀ ọmọ èèyàn dé látẹ̀kù ó ní bàbá bá lé ilé àwọn ìwọ́n bá kún nínú bàbá tó gbé kún lé mú tí ọmọ yóò wà sọ pé ìkílé ò sọ àbí kódò orí kódò ṣùgbọ́n sáájú kí wọ́n tó dé ló ti yẹ wọ́n wá bá lé tó ṣe kí ni tí ò ní ní kò mú sàbí kí wọ́n ti kọ bẹ́yẹn ṣe ṣe kí ni ọlọ́ọ̀sọ̀ àná wa nítorí bẹ́ẹ̀ tẹ̀síwájú àfáà wà mínà lè àárọ́ bí Káyà tí ó sọ ti abẹ́ ilé bẹ̀bẹ̀ àwọn pàdé ọ̀lá àwọn tẹ̀síwájú bẹ̀. Ó ń bẹ nínú àwọn lárúbáwá máa ń yúpinnu bí láà tó nígbàgbọ́ náà lọ́wọ́. Tó ti gbọ́jọ́ kẹrin gbọ́. Wọ̀yẹ̀ tẹ́kìtù máa yún gbogbo ń tó ná sójú ọ̀nà ọlọ́run ó kà sí fóun fi ń súnmọ́ ọlọ́run ó sì kà sí fóun ó máa fi gba àdúrà lẹ́nu ànábì sọlọ́wọ́ àríwá rẹ̀ òṣèlú kò sẹ́ni tí ó rí rẹ̀ òdàrú tí wọ́n ṣe dáadáa sí tí ò ní ṣàdúrà olóòjá pé gbogbo ẹni tí ń tọrẹ kò mọ iye ẹni tí ń ẹ̀ bá tọrẹ èèyàn ò mọ iye èèyàn tó ṣe kí tí ń ṣàdó àbútóró ògbọ́n ti rẹ̀ dé ìwọ́n fún ìyàn ní 5,000 naira ń bí ṣùgbọ́n ti lẹ́nìkan tí ń sunkún 1,000 láti jẹta ló bá fi 1,000 ẹran ṣá ibi tó ní wọ́n ọdún pa ń ṣàdúrà fún lágbájá olókùn mi ní 5,000 tẹ̀síwájú

bá ṣe sọ pé àwọn lárúbáwá oko jọ lọ́kàn líle hadithi wà ní nípa àrọ̀bí yóò fi tàkìmí ilé wáládì àti àìṣà tàrọ̀bí ọlọ́sàlá ní àpọ̀ láti ìyàwó àìṣà ní kọ́dìmọ̀ náà sún mínàlẹ̀ àrọ̀ nínú àwọn lárúbáwá oko àwọn wá aláàrọ̀ sílẹ̀ àwọn fàkọ́ọ́lú àtùkọ̀ náà sì ẹmọ kí jẹ́ báwọn òyìnbó wọn kí jẹ́ ọmọ dáadáa kọlu náà wọ́n níbẹ̀ ni kọlu àwọn wá ní làkín náà àwọn wà lọ́ kọpì àwọn èyí kí àwọn ọmọ àwọn láyé àwọn èyí ṣe kí ni àwọn èyí kí ọmọ anábì ní wà nǹkan gbogbo wọ́n tẹ́ ìṣàánú ọmọ èké táwọn ọmọ bá ti rí ọlókèèrè wọ́n ó gọ tàbí kí wọ́n tú bàbáhùn tí kọ̀ ṣẹ́gun wọ́n ti já dánù ìwọ̀n ló ń bọ̀ tí wọ́n rìn ó wọlé ọ̀nà ọkọ̀ yíbẹ̀ dé bó ti ṣe wọlé gbogbo ọmọ ti wọ̀ sí bí ọ̀fẹ́ páàlù gbogbo o ṣe lọ ní wọ́n ti pẹ́ bọ́lọ̀ pé lọ jẹ́ kọ́lọ́run yọ àrámà àánú kò lọ rẹ̀ kò bá wọn wọ́n lánàá ra nǹkan dání tí máa lọ sí máa pé fáwọn ọmọ kéékèèké ẹlòmí ní sáàsá lóbi òní wọ́n ń fáwọn ọmọ ní nǹkan jẹ ìrọ̀ mi sọ bẹ́ẹ̀ tẹ́bá ti rí yóò máa wò báyìí lọ bí orí ẹ̀rùn sí ò sí ní kò sí inú ọrùn nínú ọrùn ẹ kí ló jẹ láàárọ̀ kò ní dáhùn àwọn ọmọ tó ní tìjú kò ní dá tẹ́bá mú dọ́fíìsì ní ìjẹun sà mọ́mí ẹ̀ ń kọ́ wọ́n sí ilé dájẹ̀ ẹ̀kọ́ gbọ́nà mímọ́ lọ sókò kí wọ́n fi oúnjẹ gan fún wa ti tán láti jẹta àwa láwà lọ́rọ̀ oúnjẹ fún bọ́nà bá ti jẹun tán jọ́kùn ọmọ ọmọkọ̀rí wọn ara rẹ̀ yá ìgbà kó mọ́ lọ ọdé kankan tó jẹ búrẹ́dì àtẹ̀kọ́ lóhun jẹ fún nílá ìtàtẹ̀ ọkọ̀ ní máa jẹ lọ bá mẹ́ra tẹ́rí àwọn ọmọ ìyẹn lè débi tó àmọ́ tún kọ́kọ́ fún bó sì ṣe ń ṣeun náà ni àánú ọmọ kú ò lẹ́mí ẹ̀ torí ẹ jẹ́ ká gbìyànjú àwọn àgbàlagbà pàápàá àwọn tá a ti kú ò lọ́dọ̀ bá mọ́ di bàbá aláàánú láti gbó fáwọn èèyàn bá sọ wípé ó ń wọn ni nira sọ pé ìyá ẹ bá gbé bá kan ṣe fáwọn máa lọ sọ àwọn èèyàn bí sí ìdúgbà sí ìdú ọ́díọ̀ ọjọ́ bàbá mọ́ lọ jímọ̀ lára àgbò wọn kàn lára láti mọ́ sí ilé ra lọ jímọ̀ wọ́n ti dúró dègbé wọ́lá àlànà àmà àtàlà àrọ̀ ìṣẹ́ àwọn ni ó mọ̀ tàbí akẹ́bí èrè ogun tẹ̀ àtàbọ̀rọ̀ apá ní ibi ìdọ́jú bá lọ lórí ká tó ìwọ ọgán tó tó lé náà ní ìṣàdúrà àlàáfíà tí wọ́n bá sì rọ pàtó lé láàrin bàbá ọlọ́mọ ìjẹba kò dé ìlú yẹ pé ọlọ́run ti ọlá àlàáfíà tó bá ti dé lọ fún lówó àwọn yóò bọ ọkùnrin to every friday wọ́n ti gbé pàtó òkùnrin sí kì í ṣe wọn ló gbé dání lọ́ra tó àwọn onífọ̀nù kò sí bí ọjọ́ bẹ́ẹ̀ tó lẹ́nu tó bẹ́ẹ̀ ló ti di obìnrin kan lóbi láti èmi náà lẹ́yìn tàbí síìtì o àwọn ọmọ ti bí náà bẹ́ẹ̀ láì tẹ̀ ọ́ Dada, inú àwọ̀ yìí ìgbésẹ́rì kan bá ìran ọ̀rọ̀ lórílẹ̀ èdè wọn bẹ́ẹ̀ ta tí wọ́n bá ti mọ̀ pé tó wá ti ra dé nínú ọmọ fún wọn ní orúkọ kan wọ́n ṣùrù kò yan ní ẹ jẹ́ ká mọ̀ ní àánú àwọn ọmọ bẹ́ẹ̀ bá wọn mọ̀ pé kọ́kọ́ ọmọ yẹn ó padà dán ọmọ níjọ wájú wo bá ṣe rò dádì tó máa ń gbé mi nígbà tí mi wà ní kékeré ló ń bọ̀ yẹn tí wọ́n lò ní màmá tẹ̀ pé tẹ̀ bá ti lágojú èrò ní kílíà dáadáa àmọ́ ọmọ yẹn ti sọ pé mi dádì tó máa ń gbé mi ní kékeré ọwọ́n tó bá fún ẹ yóò jẹ́ dùnú ẹgbẹ́ nípa ṣùgbọ́n pé ọmọ ẹ̀ sọ pé ìlẹ̀ ń ṣe báyìí fún àtìrá àwọn tíṣà bẹ́ẹ̀ tẹ̀sẹ̀ fún ẹ̀yọ́ kan jẹ́ nípa ọ̀gá àbáwọ̀ ẹni pàṣẹ ní èmi ní báyìí báyìí five thousand tó fún tíṣà yẹn inú rẹ̀ ń dùn láíláí ó bẹ̀rẹ̀ mọ́ ìmọ̀ ìdílé tẹ̀lé ẹ̀ àmọ́ ìdùnnú máa wá Náà máa ti ṣe ti àwọn ọ̀dọ́ náà ó ní lọ́tọ̀ wá di jọ́ọ̀tì jọ́ọ̀tì náà wá wá lọ wọlé ìlú àbáyọ lónìí náà ló fà náà ó wà ní kíkà jọ àwọn ọ̀dọ́ ìjọba ìjọba ìjọba Ọlọ́run fún ìmọ̀ agbára àti ẹ̀bá kẹ́kọ̀ọ́. Onípa ìgbọ́ òkú ọlọ́pọ̀ wá ọjọ́ bèrè. Ọdún tó bèrè ní kọ́ òkú náà Wọ́n ní nígbà táwọn bá ń primary kọ́ sí Mùsábà Àtòbí tí wọ́n padà ṣe kí ní àjì ìyẹn kó máa báyìí kó ní wọ́n ní àjì. Àwọn ni àmì ìrù láti Kwara lọ́dún yẹn. Bàbá ń sàlàyé ìjọba nípa ṣẹ̀rí àgbẹ̀rẹ̀ ní àjì àwọn èèyàn kan tó yarí jọ́nà tọ́pátá àmì ń pò ní nìyí. Á

ẹ̀dára ìlàrúbáwà lé bá bá tẹ̀ ń gbókò kámọ́ hùwà ọkọ̀ lé ọ̀rọ̀ pọ̀ nípa ọ̀rọ̀ wọn nínú tọ́ọ̀tù jìrá ìnàlẹ̀dínà yunadúnaka ní wà ọ́ ìlú jìrá àkùsàlùú láyà ìlú ṣùgbọ́n ní lọ́bẹ̀ hádọ̀ ọlọ́pàá láàrá lọ́lá abẹ́rẹ̀ ọ̀rọ̀ sọ̀hárà الصادقون أولون من المهاجرين ولا فلوس والله àwọn oníjẹ́ sàábà dáadáa ọlọ́pàá ti wá jáde lọ́dọ̀ sí wa ọ̀pọ̀lọpọ̀ ayé ànàbí iná màáfà di wọn lára àdé ọ̀pọ̀ bí àjùmáyé wọn lọ́la wọn tẹ̀lé wọn tẹ̀lé wọn tẹ̀lé wọn tẹ̀lé wọn tẹ̀lé wọn tẹ̀lé wọn tẹ̀lé wọn